Please help us to share this and uh, Lagos State government should help us, I mean, to get to Lagos State uh, gov government, not governor, but governor, no, ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn. Uh, somebody sent this under my platform now, and we he said we should help him, we should help them in some area. You understand me? And that's what he said. I'm going to read what the, the person put under my platform. I'm going to put it out for you. You see. I'm going to read it out for you. I'll put it out for you. Ẹ jẹ́ bá wa ṣe It's not a it's not bad but it's also no good too much. So the person said they need assistance in one area. I'm going to read it out for you. I'm going to see. Mo fẹ́ I want to read it out the way they, it's been written under my platform. Yeah, please share it. What uh, the person said, um, see, under my own platform, I mean, under one of my comments this morning, I just posted it and he, he, sent, he sent it about an hour ago under my platform. You understand? Uh, the person said, Good day, ma'am. Oh, he said, Good day, my lovely mom see, I'll, I'll read it now. I don't know the person, but he called Lovely Mom. So, Lovely Mom, I accepted. There's nobody that is uh, totally rubbish, okay? Mm. He said, um, Good day, ma. My lovely mom. Only good day, my lovely mom. Please help us from this railway, railway railway, They they have, they have railway, that's the train, abi, nǹkan tó kọ R-A-I-L-W-A-Y, railway, they are blocked. Only they are blocked a way where water normally pass the Jew, they are blocked where normally I mean water normally pass at the Jew station at the Jew station Lagos State and it is really affecting many people and we have we have sent a letter to them many times they did not do they did not about it mo didn't do anything about it mo ṣàṣe kọ́ ni mo ṣe kọ́ little mistake mẹ́rin about it please help out life is real help out life it is really affecting many streets such as Akinde Akinde Street Isholi Street Idowu Street, Akinsoya Street, Mocking Street, whereby people can sleep. People cannot sleep because talk of so when there is rain, abi, but you the òyìnbó yẹn lọ́pọ̀ back home. People cannot sleep when there is little rain. Start, please help us they said we should call um, Lagos State governor, gov, not governor, government. Because governor is there, but many departments, people they should be, people behind me that should do that. But you know what? At times, eh, the people behind it, when they call the governor, the governor can quickly send signal to them. Because if governor call them at times, he always help because some people the the local governments in that area the councillors and the chairman I mean chairman if the governor sends message to them they will be I mean because I know they say eh, that area have a um local government they have councillors. they have chairman they have yeah so but when you call out government like that totally That is to say, the place, the area is being called out because we called all the government, including the Speaker of the state, we called the governor as, as well, just to contact the people, the people behind that area to do what is needful. Okay? So, that's what they said. And I know that it's very important also. I cannot waive it. It's part of things of uh, that cause um, peace and happiness and development in the country as well so and we are also from Lagos state so when this tabari come bẹ́ẹ̀ we are going to say it like the other day ẹnìkan náà sọ̀rọ̀ lábẹ́ platform mi ó sọ wípé the first kí ni ná first something in Lagos state uh, I mean tó Makati that is old and a lot of things a lot of they, they, they have turned the place to a dumping ground a lot of things is happening around that area that they should also see to it in Berkeley Street so when they are telling us like that we're going to talk Okay, that's it. And attention, my attention also, attention is also needed in some things. I saw a lot of people, they are using one particular person, use uh, Ashwaju's uh, picture, and this person have been cursing himself, not me. Okay? This person have been cursing himself, not me. And I'm going to bring it out now. This person, he go around commenting And I'm very sure this person is not a friend to Ashwaju. Anybody that is a friend to Ashwaju will not be using my his picture to be going like that. And I know what people are trying to do. You understand me? And that this person has started about a week ago. About a week ago. Going around my platform. Some of them I block them. Some of them I do I leave them. But when somebody calls me, when you abuse me, you can call names. It's allowed, but don't curse me. All right. When you curse me, I curse you back. I may not come on social media to curse you. I'll curse you my domain. I will tell you because all my prayer, I used to say that if I don't curse you, you curse me, God will curse you for me. The Lord will open his, wide, his mouth wide, the, more than the way I can wide my mouth, and it will curse you. Okay? So, please, I want to bring one of them okay you playing prank that is stupidity uh, let me show you this is the picture of the person you can see it's not uh, you can see the person Oju ẹni gan ṣẹtiri i can tell you the where this person come from jẹ́ n wo background ẹ̀ about. enforcement at law enforcement law enforcement agency went to Ladoke Akitola University of Technology Ogbomoso Sango-Ota Ogun State from Ado-Ekiti no currently in Sango-Ota hometown Ado-Ekiti Sango Ọ̀tà àwọn wo ní Sango Ọ̀tà yẹn àwọn adé Buhari. I want to check the people behind the friend list. Who is this Enjo Anobi? A secret Taiwo testimony. Uh, this one look like. Anyway, I will do background checkup for this. I will investigate the person myself. But if I investigate you, by now matter Auto the and terrorist If you come and be do rubbish under my platform, I write all tó bá ń I know it can be a fake account. Yeah. But in lára and koto kọ fún mi. Let me read it for you part of thing to kọ́ fún mi ó i will do it this way so you can see very well let me turn it like this you can see only very heartless person èmi nìyẹn o you are just threatening the boy which boy boy tí wọ́n rán sí mi pé kó wá disturb mi they hmm, that is not the end of life ọmọ tí mo rí lórí Facebook tí mo ṣe àánú fún you turn anybody that do good to you you turn it to your enemy and you start waging war torí pé ayé yín ti bàjẹ́ anyway uh, God will disgrace you ìwọ ni o kì í ṣèmi lọ́lọ́run máa disgrace ìwọ lọ́lọ́run disgrace God will disgrace you in that Canada not me o ìwọ ni o ibi tó wà nílẹ̀ ibi tó wà yẹn ọlọ́run máa sọ di disgrace fún ẹ á jẹ́ kíbẹ̀ tí gbogbo ẹ̀ bá tubẹ̀ tó bá tu gbogbo èèyàn lára kò ní tiwọ́ tó kọ lẹ́tà tó kọ fúnra ẹ̀ kò ní tiwọ́ lára Canada you are your you and your family ìwọ tó kọ yẹn we never ò ní prosper ẹ̀ ní sori you will never ẹ̀ ní sori ò ní ẹ̀ ní sori rẹ̀ wà àti ìdílé ẹ̀ kì í ṣe mi Bọ́lá Fọláṣadé o bẹ́ẹ̀ ni ò ní rí àánú Ọlọ́run gbà ìyẹn ìwọ o your dot your hair ṣẹ́ tí gbogbo nǹkan tó kọ ṣẹ́ tí ó wá ń lo picture aṣíwájú iṣẹ́ torí. Simply, let me tell you, that boy was sent to my house to come and do havoc to me. That boy was sent. What is my offence for somebody to be sent to my house to do havoc to me and my daughter? With all what I've been through. What, ẹni ta ni mo pa mọ́ ẹ̀? Ta ni mo jí lẹ́ran? Ta mo jí ní nǹkan kan? mo dà? tani kí ni mo ṣe fún wọn ọ̀rọ̀ tó dìjà tó wà lórí Facebook I don't want to be talking àwọn èèyàn jà mí lólè ni wọ́n ṣèkà fún mi and you cannot tell me not to talk I believe in forgiveness anybody can change okay aha so I believe people can because tí a bá sọ pé ká máa wo gbogbo nǹkan téèyàn bá ṣe nínú ayé kò sí anybody tó máa tó tó kò sí anybody tó lè dúró tọ́lọ́run bá sàmì ẹ̀ṣẹ̀ dáa bíbélì ṣe sọ nìyẹn ó ní tí ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó lè dúró I know I know what they just want to do is that àwọn ẹni tó ń sọ̀rọ̀ yìí kò kò kò relate mọ́ aṣáájú kò tẹ̀ in fact tó bá ṣe party kan kò ń ṣe APC okay there is nobody tó máa ṣe APC bóyá tó bá dẹ̀ ń ṣe é sí if anybody is doing it toast ras on Facebook oh Lord I say I even thank you Lord for gbogbo àwọn appointment tó ń ṣe lánàá for you to know that appointment that gbogbo àwọn appointment tó ń ṣe lánàá yẹn is um, tó dẹ̀ ṣì kẹ́ lè mọ̀ pé aṣáájú ìfàjọ́jú talk to some people kò ṣe pé ó ń bẹ̀rù wọn bọ̀ sí just one piece wọ́n dẹ̀ fẹ́ sọ fún yín pé kò sí ayé tó máa gbé tí ọlọ́run ò lè change èèyàn ẹ ti understand kò sí ẹni tó ọlọ́run ò lè tó lè change ó ti yẹ yín tá a bá sọ pé we are saints ẹ́ eh? olódodo gan ọlọ́run gan sọ bíbélì sọ fún wa ó ní ọlọ́run kò wá sí ayé nítorí àwọn olódodo bọ́ tó wá nítorí àwọn òtúnṣe ẹlẹ́ṣẹ̀ láti pè wọ́n sí ìrònúkúwàdà You understand me? Your attitude and the way you do should be able to change people. You understand me? But eléyìí, ẹni any mo ń sọ ọmọ tí mo ẹni tí mi ò mọ ọmọ mi ò mọ ẹni tó jẹ́ ṣó ti ṣe bẹ́ẹ̀ yẹn ṣàrí o ó kó o wà kó dẹ̀ bákan picture and táwọn yẹn bá dẹ̀ ti ṣe kinní bẹ́ẹ̀ yẹn nǹkan tó ń fẹ́ ni pé wọ́n fẹ́ ìwọ tó bá praise wọn You àbí tó bá admire wọn tó bá ń to like nǹkan tó wọ́n ṣe o like ẹ̀ wọ́n fẹ́ change mind ẹ̀ wọ́n fẹ́ kó máa ṣó ti ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ kó máa ó ti yé so ó kì í ṣe ọ̀rẹ́ wọn ló máa ṣe kò ń ṣe tó fẹ́ràn orílẹ̀-èdè ló máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó máa ṣe pé lára àwọn tó ń bẹ ẹni yẹn sí mi sí ọmọ mi láti wá báyé ara wọn jẹ́ tí ò work àwọn ló ń ṣépè tara ń ta yẹn and mo máa ń jókòó torí bẹ́ẹ̀ nígbà tí àwọn ẹlòmíràn bá gba blessing àwọn ẹlòmíràn máa gba búkú o because ẹni tó bá sọ pé wọ́n ní ẹni tó bá sọ pé àlàáfíà ni fún ọ tó o dẹ̀ ti sọ pé òfẹ́ àlàáfíà ó gba fíafíà that is to say God has promised peace to people want to maintain it and want to be the country to be peaceful also and for the government and the leaders and the president to be peace I mean to have peace in their in their time of this reign you understand me those people who want that peace to reign good things to happen the peace also will be their portion but those who don't want peace there will be pieces you understand me aha those who don't want peace there will be pieces ìyẹn bó ṣe jẹ́ ó ti yé bẹ́ẹ̀ yẹn ìyẹn bó ṣe jẹ́ àwọn tó ń gbé ìtàn fẹ́ ṣe fún mi ni pé kémi máa bínú àbí kí n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ i'm not a fool mi ò ṣe dọ́mà bí a ṣe dán you understand what i mean uh-huh. so ìyẹn bó ṣe jẹ́ i don't have too much time for you if you want to abuse me you want to cause your yálà ìyá ẹ̀ tó bá fẹ́ cause èpè ò lè ràn mí ìwọ tó bá ṣe pè fún mi wàá kúkú oró ni má ṣe pè fẹ́ mi àtọmọ mi tó bá ṣe wàá yọ kú tí àwọn bá di ogun mọ́ mi á yọ sọnù ó ti yé àhà dó o má ṣe pè fún mi má dẹ̀ gbógun tèmi but when you want to come and fight you know what don't bring aṣáájú picture aha àwọn kan wà lórí facebook yẹn tó jẹ́ pé wọ́n máa bá wa sọ fún wọn if you want to do rubbish don't use aṣáájú to do that rubbish because ní ìlú amẹ́ríkà àti káàkiri ìlú tí ó dáa tí a dẹ̀ máa ń wo kankan lára wọn láti sọ pa fẹ́ dàbẹ́ wọn wọn lo orí president wọn is not allowed FBI we monitor them we catch them because people àwọn tó máa ń ṣe irú nǹkan the some of people that cause trouble they use that to cut máa ń sọ nìyẹn some people are criminal they are, they are not ready they are hard criminal adding criminal anyone, and they are not ready to repent you understand me when you repent one man rehabilitates. but see, some are not ready to repent they are hardened criminal now they want to stand under they want to hide under some politics under some politician they are not actually a friend to that person, but they want to be doing that evil. And the moment they are commit, they commit offense, they want to call that person they know to tell them pay or wọn ni No, if you are doing evil, go pàápàá, tó bá ti wá rí bàbá ẹ̀ tó bá jẹ́ ọmọ burúkú, tó bá rí bàbá ẹ̀ tó bá ń bọ̀, gbogbo nǹkan tó bá ń ṣe tí for you not for your father to be respected and for your father to know that pé o tiẹ̀ ní ìbẹ̀rù òun, wàá kó gbogbo evil tó bá ṣe wàá kó sílẹ̀ ni. Okay, so people like this, tó bá lo orí wọn àbí picture wọn láti máa lọ ṣe òṣì káàkiri orí Facebook they also want to be wọ́n fẹ́ bẹ̀rẹ̀ system láti máa cause problem káàkiri nìyẹn so that tó bá ti yá this is what they used to do o they should bring anybody that want to be crazy that want to be going after people's life should drop Asiwaju's number I mean the picture you want to go after me you want to go after others or after others also drop the picture don't hide under any anything kò sí ẹni tí aṣíwájú bá fẹ́ dì pẹ̀lú fúnra wọn àti ọmọ wọn àti tí wọ́n fẹ́ dì pẹ̀lú tí wọ́n lè dì pẹ̀lú with love ó ṣe picture wọn lè máa gbé kiri that I remember the time tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní àwọn orí èdè Nàìjíríà nígbà ìjọba tó lọ wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú picture Ọ̀rúnmìlà báyìí Odùduwà ọ̀pá tí eh, Ọ̀nìṣà máa ń gbé dání yẹn wọ́n bẹ̀rẹ̀ sí gbé kiri wọ́n bẹ̀rẹ̀ sí gbé kiri wọ́n máa ní wọ́n love this o love this wọ́n bẹ̀rẹ̀ systematically ni bẹ̀rẹ̀ sí dá gbogbo orí kìnírú you understand me i'm not going to take that nonsense from you you know why i i mean àwọn èèyàn bú mi púpọ̀ nbẹ yẹn a lot of people have been talking to me abusing themselves tó bá gbógun tèmi tó bá yọ that's your headache but most of fún wọn pé don't use aṣáájú picture to do any rubbish on the social media okay you want to abuse me thousands of people ti bú mi sí abẹ́ ọ̀rọ̀ ọmọ yẹn in fact picture ọmọ yẹn iṣẹ́ àti ọmọ yẹn ó tiẹ̀ tún ẹ lọ wò ó dáadáa kí ni mo ṣe fún ọmọ náà nígbà tó bú mi tí mo sọ pé don't let me be mad with you ibi tí mo sọ nìyẹn níbi yòókù gan mo tún bá sọ̀rọ̀ ní gently kó tó di pé wọ́n tún wá pè mí tó ń threaten níbẹ̀ and why will people be threatening me and long time tí mo ti wà mí ìbàtọ́ ọmọ mi wà minor tí mo ti complain kí ló ṣẹlẹ̀ ń pa ẹ̀ ọmọ yẹn ó wá ní láti ṣe mí léṣe ẹni tó dẹ̀ dárúkọ ẹ̀ kò ń ṣe ń tó bẹ́ẹ̀ ló wá ń dárúkọ fún mi yẹ́ẹ̀ kò ń ṣe ń tó bẹ́ẹ̀ ló because I talk about somebody's wife or girlfriend ó dẹ̀ fẹ́ wá lò ó kó lè ba orúkọ mi jẹ́ or kó lè ṣe nǹkan kan I know all this and I've let go but please don't use actual use number and picture to be bullying me or to come after me and my daughter because ẹni yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kò tún dúró lórí èmi nìkan ó tún bẹ̀rẹ̀ sí í ṣépè fún yàrá ìyá ẹ̀ tẹ́ni bá jáde sí bá sọ pé kò ṣòfò tọmọtọmọ wọ́n máa ní Auto Bola ń ṣépè fún ọmọlọ́mọ o ẹ lọ wò dáadáa jẹ́ ń tún kà kí n tún tú ẹ̀ fún yín kẹrin ó ka kíní ẹni tó kọ yẹn kò kọ́ pẹ̀lú orúkọ mi nìkan ó tún ṣépè fún ọmọ mi I will not take it mo lè má jáde gun aṣépè fún ẹ báyìí but I bet you mo mọ nǹkan tí mo mọ àdúrà tí máa gbà lórí ẹ táyẹ títí ẹ tí o máa parẹ́ wà láìta láì I will pray to God àdàbí tó yẹ pé mi ṣe bẹ́ẹ̀ fún ẹ mo ti pé pray fún thousand of people today àwọn èèyàn tó wá sọ́dà platform mi tó ń wo ṣáàtì tí mo ṣe lónìí I pray for millions of people on this platform You cannot just sit down somewhere and start disturbing my life. Okay? You cannot sit anywhere and start disturbing my life. Ṣé gbọ́ abẹ́ dáhùn. You want to come for me? Don't use Aṣíwájú's number. Aṣíwájú cannot fight me. Aṣíwájú cannot fight me, cannot fight my daughter. Okay? So don't use Aṣíwájú's number and picture. Put it down. Beje ṣe bẹ̀rẹ̀ orí last time nìyẹn. Tẹ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. Me ní sorrow ṣùgbọ́n ẹnu mi ò ní gbọ́ òfò fún yín okay because you measure my daughter's name you do that for me bó ṣe sọ yẹn lásán àdàbí tí èmi bá ṣe bẹ́ẹ̀ fún ìwọ yẹn ṣùgbọ́n tí mi bá ṣe bẹ́ẹ̀ fún ẹ tó dá orúkọ ọmọ mi ó máa parẹ́ ìrántí ẹ wọ́n máa parẹ́ ni bí ò parẹ́ lónìí ó máa parẹ́ lọ́la go and write it down don't joke with me don't play with me give it shall be given back unto you ni full measure press down shaking together running over ohun tí n bá ṣe ni wọ́n ní wọ́n máa san fún mi wọn ò sọ pé tí n bá ṣe rere kí wọ́n fi mi san fún mi torí kò sẹ́ni tó máa ṣe rere fún tó máa fi mi san tínú ẹ̀ máa dàn bíbélì jẹ́ sọ pé tá a bá ṣe dáadáa fún tó bá fi mi san ibi òní kò náà ayé ẹ̀ ọmọ yẹn mi ò mọ́ rí orí Facebook ló ti pè mí I'm not I'm, I'm not his family a lot of people mo pè lórí Facebook wọn ò tí attend me. mo ti ṣe dáadáa fún kò ṣe kò pè mí pé ẹsẹ kan bó ṣe send message mi mi nílé mo response mo ò dẹ̀ kí ṣe fò ó dẹ̀ mo mi mo jẹ epo mi ó jata mi ó sùn sínú mi kò dẹ̀ bá mi sanwó ilé now ẹni most of you náà jókòó any mo wà á test tó bá mo sọ̀rọ̀ tẹ́ kò ń sọ̀rọ̀ sí fine but why you cursing me and cursing my daughter when you curse my daughter your children children will be cursed you will be run from generation to generation the Lord will cut you off lórí ilẹ̀ ní àlàyé bẹ́ẹ̀ ló máa rí tó bá tún padà wá torí bẹ́ẹ̀ mi ò fẹ́ kó gbé picture anybody don't use a actual picture to abuse me to bully me i will not take that and I cannot because of that and change my mind and start behaving and start kí wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ aṣáájú wrong. no and for people yàtọ̀ pé mo to give testimony kan pé we do this yes nǹkan tí mo ṣe mo sọ yẹn people are believing forgiveness but nǹkan tí mo ṣe ni mo I nominate and nígbà see anybody with ti sọ̀rọ̀ tí àwọn kan fúnra friend, I'm tí wọn kò máa jáde I do that and you are this junction cannot you only lè manipulate me but. I just want any politician tó bá jẹ́ manipulative just keep off. When I respect you, I respect you. I just bá lẹ́yìn ọmọ akú ló máa When I respect you, I respect you. When, when I respect you, give and take respect. If you try nonsense with me, I will think back my leg on my pẹ̀lú ẹ with my mouth. And I tell you when I start it, everyone will sanction it. Everyone will deal with you immediately. So stop your bullshit. Don't use Ashwaju. Ashwaju is not my enemy and he can never be ìwọ́n tó tẹ́rẹ́ dìrẹ̀ ni ó fẹ́ gbọ́mọ sí ni àbò fẹ́ ṣòfò tọmọtọmọ kò ní dáa fún ìyá alájà ẹ̀ dáa fún ìyá alájà ẹ̀ ọjọ́ tí mo ti sọ̀rọ̀ níbi bàtà ló sọ fún mi ó fẹ́ ni mo ṣe now all what I've done for people including my money they stole from Nigeria has anybody paid me money the father of my baby died over issue You mad or something? Think I'm a fool. Bí mo ṣe yí tájá fi ń bọ́ mẹ̀ṣẹ́ ló fi ń gé mo ṣe gentle tó ní mo nice tó. Tó bá fẹ́ sọ fún pé wicked ni ẹ́, máa sọ fún Ọlọ́run tó níbi tó wicked nínú Ọlọ́run, máa ní kó lò fún ẹ. Tó bá lo nice, máa ní kó lọ́run lo niceness fun ẹ. You touch my daughter? You don't touch my daughter tó bá fẹ́ gbọ́mọ sí tó bá dẹ̀ ti bímọ kó kó jẹ́ pé àwọn tó ní ẹ ló máa gbé ẹ sí tó máa ló máa ṣòfò tó ló ló ló ló ló ní nípa láyé don't touch my daughter. I pray for people this morning and you all of you coming under my platform you cursing me you can abuse me atlas ìwọ ló máa wà atlas ìwọ ni àti ẹ máa jẹrà nígbà tó wà láàyè ló máa dòkú ló máa láti ẹ máa máa smell call me name body shame me don't curse me you curse me ó máa kúkú àìtọ́jọ́ ọlọ́run máa pẹ́ dànù láìtọ́jọ́ ni I cannot be doing good to people and you pay me back with evil you mad or something. don't touch my daughter ó sínwín ni kó o fún mi lọ́wọ́ mo ṣeré fún ẹ ó fún mi lọ́wọ́ tó máa dààmú mi wọ́n jí mi lọ́wọ́ níbẹ̀ yẹn àbí gbogbo yín most of you that is fighting you the time you want me to support you ẹ rí gbogbo àwọn tó ṣe nílẹ̀ fúnra ọ̀nà ṣe fẹ́mi ni ṣe fún mi ni ṣé èèyàn máa ń láwọn níyì ni. ẹnìbọ̀ tó bá ti ṣe dáadáa fún mi ni máa ṣe dáadáa fún tó bá ṣe burúkú fún mi máa wèmí ká gbé náà wojú ẹ̀ wọ́n máa ní ta ló gbé náà wojú ọkùn tí ò ṣe ta ló fẹ́ gbé náà wojú ọkùn tí ò ṣàwò ẹ̀yìn kọ́ làbáwò ni nonsense that's it few things abẹ́ sọ nìyẹn. That's what mo fẹ́ sọ nìyẹn. If you want to abuse me, abuse me but the boy mi ò ṣe nǹkan kan fọ́mọ yẹn wọ́n ṣe ràn wọ́n sí mi nìyẹn ẹ obìnrin kejì náà tí mo ránjọ́ yẹn náà tó ń bẹ̀ tó ti fẹ́ bẹ̀ sí mi yẹn gbà tí mo ti gbé nọ́mbà ẹ̀ síbẹ̀ yẹn tó ti fẹ́ bẹ̀ sí mi wọ́n bẹ̀ ni náà why do you want to send somebody to me and be disturbing me Ojo yẹn báyìí ọmọ mi àmọ́ nǹkan tó ní ká jẹ àmọ́ nǹkan tó gbé fún wa jẹ inú ọmọ inu wa fẹ̀mí wa pa nínú ilé yìí gbà tó yá orun inú wa orí ń fọ́ wa ọmọ yẹn wọnú ilé àmọ́ nǹkan tó àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ adẹ̀bá dẹ̀ ń sọ̀rọ̀ wọ́n dẹ̀ máa ní pé kéèyàn máa sọ̀rọ̀ ní nǹkan tí mo ti rí nàìjíríà tó yẹ pé wọ́n ní kọ́ lọ fóúnjẹ ògùn sóúnjẹ fún mi tí wọ́n forúkọ àwọn èèyàn tó máa sá pamọ́ sẹ́yìn àwọn politician tó máa tó máa ṣe orí what type of life is that. tí ìbá jẹ́ pé ọmọ yẹn níjọ́ yẹn ó ṣe dáadáa pọ́ ọmọ mi pé mo tete sọ pé ọmọ mi o My ó oju ọmọ mi lọ dáadáa o wọ́n fẹ́ fi róòpù mi nì wọ́n lè sọ pé ó ń bá student jà àwọn student míì ní nàìjíríà kí ṣe gbogbo student yóò da youth wà òkè but arúgbó náà wà òkè omidan náà wa òkè àwọn youth míì pààyàn ní nàìjíríà náà wọ́n fẹ́ sọ ní mẹ́ ẹni tó student ni ó fẹ́ bàjẹ́ ṣé mo kọ letters ni if you are not calling me for blessing don't call me for trouble àwọn tó jù mí lọ gan tó wà nínú ìgboro tí wọ́n jẹ́ politician yẹn tí mo ń speak fún yẹn dáadáa mo ń ṣe dáadáa fún wọn ni mo ń ṣoore fún wọn ni mi ì ṣe burúkú fún wọn tó o bá ti lè fún mi lówó tó o ṣe pé o fẹ́ ṣe dáadáa fún mi láyé ẹ̀ má pè mí pé máa pè mí pé kí n kí n máa ṣe èyí tí mo ṣe lánàá kọ́ àwọn tó jù mí lọ tí mo speak mo speak mo ṣe speak fáwọn èèyàn yẹn tí màá lélẹ̀ yóò ti ṣe kíní kan kí aṣíwájú láti gbogbo ojú àwọn ọmọ wọn ṣèwọ ló fún mi lówó kò sí àwọn tó fún mi lówó nu wọn ẹnìkan tó gba àdírẹ́sì tó gba nọ́mbà mi gan kò dá mi lóhùn gan fún mi lówó and i'm continue speaking for them ṣé wọn ò níyàwó tí wọn àbí wọn lọ́mọ tí wọn ò ní àwọn tó close mọ́ wọn ta nínú wọn tó bá mi sọ̀rọ̀ wà between that àwọn èèyàn kan máa wà rí pé àmì fún ni wọn ò fún mi lọ́wọ́ náà àwọn tó wà ní stations yẹn kó tó invite ẹlòmíì gbà mí wọ́n máa fowó sọ pé a fẹ́ wá sí station yìí o we are coming to your TV station we are coming to your platform they give you something but I'm doing it and if it's good if I'm doing it voluntarily you cannot pay me back then don't disturb me. I'm not saying that if I'm doing things that is good, you cannot pay me, but don't disturb me. And my mama me see, you'll be disgraced out of Canada. Is heaven, is Canada heaven? Is Canada the whole? Ṣé Canada and nìkan ló wà ní gbogbo ayé ni? Bíbélì kan sọ fún pé ibi tá a bá dé tán bá kọ̀ wá ká gbọ́n ẹsẹ̀ wá síbẹ̀. Á sàn fún Sódómù àti Gòmárà ju fún ìlú náà nígbà tó bá yá nobody should halẹ̀ mọ́ me. Emma má halẹ̀ mọ́ káyọ̀dé mi. most of you anyway And tí bá dẹ̀ speak fún tí ò bá tí ẹ tí speaking ẹ àti ẹ̀bẹ̀ tá a bá bẹ̀ fún ọ tí ò bá wà accepted I mean accepted accepted there no force in love There's no force in that but me to my part I've done my part ìbùkún ni fún onílàjà ni wọ́n sọ ọmọ ọlọ́run láti máa pè é for me doing that also i'm doing it for peace to reign in nigeria and for my president and the whole country to be peaceful and be kí good thing torí bí tí ìjà bó ṣe pọ̀ ní last time yẹn gbọ́n tiẹ̀ ní ọpọlọ ìjà yẹn ló wọ́n máa settle títí wọ́n máa fi parí but we won níbi tí àlàáfíà bá dẹ̀ ti wà ní oore máa ń dúró sí ni miracle things máa máa ṣẹlẹ̀ ńbẹ̀ and that's why we are praying for peace so for me saying that not that anybody fún mi lówó not àbóyá mo gbọ́wọ́ àbẹ́nìkan sọ pé kí n lọ sọ̀rọ̀ gan náà but i'm saying it both peace or rain, for good thing all the good thing God has promised to manifest in Nigeria simple as that don't curse my daughter To tó bá fẹ́ búyàn ṣọ́mọ yẹn ṣé mo ṣépè fún ni ọdún tẹ́ ti ń ṣépè tẹ́ ẹ bá tún sọ̀rọ̀ tẹ́ bá tún ṣépè fún mi màá ṣépè bẹ́ẹ̀ tó ṣépè màá tún ṣépè fọmọ yẹn you don't try don nonsense with me mo mo pardon pádàn mo ń wò ni pé ọmọ èmi náà bímọ ni o ṣùgbọ́n tó bá bímọ tiẹ̀ tó bá jẹ́ ajá tó mọ ọmọ ọlọ́mọ pa to tó bá lóun fẹ́ máa fọmọ tiẹ̀ lọ́mú màá bẹ ọlọ́run kó bá mi ba tiẹ̀ jẹ́ o ó ti yé ọlọ́run máa dẹ̀ ṣe fún mi tó bá tún bá tún rí pé ẹnìkan curse mi lọ́ndà àṣà àtìyẹn you can abuse me you can call me names you like don't curse me don't curse my daughter if you try try that again máa ka oyè èpè tó bá wà ńbẹ̀ yẹn máa sọ fún ọmọ yẹn padà ní double fold máa dẹ̀ tún sọ fẹ́yìn náà tẹ sọ máa ní kọ́lọ̀ máa mi sọ fún yín ni ẹni bá tún lọ sọ́dọ̀ chat mi láti lọ curse mi I will tell God to cause you back and I will tell God to cause that child that, that your boy Emi, tẹ èmi lẹ́ẹ̀ máa ní mo máa wà rejected and be disgraced out of Canada and the boy kì í ṣe disgrace nìkan What have happened to the father of my baby in South Africa? We happened to him. So warn yourself warn your children warn yourself what have happened to the father of my baby in South Africa will happen to him so mind your business now and keep yourself your bullshit off my platform I'm not a novice I'm not an idiot tẹnìkan mọ́ máa darí I directed by God I'm directed by God the superior tó do ìyálà jailo. Let me walk. Let me do what God has sent me. Don't disturb my pet. Don't disturb my child. Don't disturb me any longer. I've not done evil to people. The boy called me on Facebook. Idiot wèrè tó pè mí níjọ́ yẹn náà. Wọ́n bẹ̀ ni náà. Àwọn onítìátà àtàwọn PDP kan ló bẹ̀ náà. Wọ́n dẹ̀ máa sọ fún mi pé If you do any nonsense with me, I'll block with the PDP. Wọ́n gbé iṣẹ́ yín wá gbogbo yín tẹ̀ máa ń jalè yẹn. Ẹ e ti He tell me I tell you. nonsense tí bá pọ́n ìkúlé mọ́ kàn máa pọ́n ìkúlé tó máa lọ́fọ̀ ṣe ni o don't try me nonsense don't try nonsense with me wọ́n máa wá sọ́dọ̀ dà platform dẹ̀ máa máa kọ́ sọmọ mi ṣé mo kọ́ sọmọ yẹn ni wọ́n ṣe ṣépè fún mi tó ṣé mo bu ni ó parí ọmọ mi wọ́n ní mo jí forty dollar tèmi tí mo fi three hundred owó àkáǹtì ọmọ mi ni mo gbogbo tó wà lákàtọ̀ ọmọ mi jọ ẹ̀ mo fi ra tíkẹ́ẹ̀tì fún owó ọmọ ọlọ́mọ màá máa gbà lọ́wọ́ ẹ̀ mo ní mo fẹ́ ṣe give away fún ọ lónìí òṣìṣẹ́ tọmọ mi ṣe tọmọ bá kúrò láti ní school tí wọ́n ṣe ń fún wọn stress tó ní kùbẹ́ẹ̀kì bíbá ní school a kúrò ní school báyìí bó ṣe dé kò ní jẹun kò ní sinmi a tún sáré lọ bí iṣẹ́ a dé ní ten a dé lálẹ́ màá wá gbárù owó ọmọ bẹ́ẹ̀ wọ́n máa kọ́ ọ̀sẹ̀ màá ṣépè fún ọmọ yẹn kò ní mórí délé bẹ́ẹ̀ ni ntọ́ wọ́n ká wọ́n kágò tó bá wọ plane débi tó bá gbógun tèmi àbí tó bá wọ plane lọ́bì kankan tó bá gbógun tèmi gbọ́ kágò ni wọ́n máa gbé ẹ sí lọlé pọ́wọ́ ẹ̀ sápò ẹ fi mí lẹ̀ lọ́rùn wọ́n ṣe máa bẹ̀ wọ́n láti lọ ṣiṣẹ́ burúkú ni mo ṣe fún ẹ what did I do wrong to you they cheat me they stole my money they disturb my business they suffer innocent daughter of my. what did I do wrong and then you want to torture my daughter again I will curse anybody sure yeah kẹ́nìbọ̀dì ṣọ́ra ẹ̀ mo sọ fún yín nìyẹn so those of you want to tó bá ti bí ìyá ẹ̀rẹ́ má fi ojú anybody pè mí ó lè fi picture aṣáájú gbé kó wá máa fi ṣépè fún mi kó rò pé tó bá yá rẹ̀ ó rò pé fúlè mi ni àwọn náà tọ́ mo ti a ti gbàdúrà yẹn ó dẹ̀ lè ṣe nǹkan tọ́lọ́run fẹ́ ṣe fẹ́ mi tẹ́yìn ò bá ṣe ọlọ́run máa ṣe one way or the other let me tell you iṣẹ́ tí mo ṣe ó ti gba millions of people sílẹ̀ orí ìṣẹ̀dá tí ó gbà sílẹ̀ àtàwọn èèyàn tó bọ́ lọ́wọ́ ogun mìíràn ìṣẹ̀dá yìí ò lè fi ìjà jẹ mí ọlọ́run tó dayé àti ọ̀rọ̀ ó mọ̀ mí ó dẹ̀ rí mi. má lọ sọ́ntì wọ́n tó wálẹ̀ má bàa gbẹ́nu bọ́mọ́ mi ṣeré ni. ṣeré ni tẹ́ ẹ̀ bá sọjọ́ fọmọ náà kí lè máa tún disturb ọmọ mi fún mi mọ̀ ya yín rí ẹ máa máa ní kó pè mí lórí fóònù ní orí kíní àwọn tí mo pè ní gbogbo àwọn àwọn tí mo ń pè yẹn gan tí mo sọ pé mo tí mo ní wọ́n gọ́fúnà wọ́n jẹ́ mínísítà wọ́n jẹ́ àbáṣẹ́dọ̀ wọ́n jẹ́ àmì wọ́n jẹ́ nǹkankan wọ́n jẹ́ nǹkankan mi ò béèrè nọ́mbà anybody lọ́wọ́ wọn wèrè Wàsíù ló máa ní consent ẹ̀ sí mi mi ìbèrè nọ́mbà anybody àwọn náà ní consent ẹ̀ sí mi voluntarily and people believe they can buy me i'm not one of dẹ nǹkan táwọn èèyàn ní kí n ṣe gbàgọ̀dì àbí mi tọ́ má bẹ̀yàn níṣẹ́ ló máa fi tọmọ jẹ́ ni despite pé wọn ẹlòmíì máa fẹ́ kí n ṣe nǹkan tí àwọn ò tí mi tí wọn ò láì bọ̀ màá speak fún wọn màá tún ṣe kinní fún wọn kí ló gan you want to abuse me o lè sọ pé bó ṣe rí o ẹ rí bó ṣe rí ẹ wo kùn mi ì dẹ̀ ní kùn ẹ wo bó ṣe ṣe mi ì dẹ̀ ra apá mi mi ò rà ọyàn mi mi ò rà kò sí sílíkùn bẹ́ẹ̀ gbọ́dọ̀ ń ṣe mi nìyẹn little ìdí tí mo ní àti ìtì mi gan ọlọ́run kàn fún mi flesh ni mo try gbogbo nǹkan láti pé kí n tiẹ̀ lè dú ẹ̀bọ̀ bọ́lọ́run ṣe dá mi nìyẹn kì í ṣe pé àìjẹun ológbò tí ò jẹ́ ó tájá yẹn kó ṣe pé wọ́n ṣe ríran tiwọn nìyẹn elephant náà kẹ̀dẹ̀rẹ́ tí ò dàbí ìran ológbò wọ́n ṣe ríran tiwọn nìyẹn you can abuse me there is no name they have not called me they body shame they cut a lot of things wọ́n increase ẹsẹ̀ mi increase ṣe ojú mi bákan fi kùkún ikò fún mi fi apá kún apá fún mi gbé ẹnìkan tó ṣe rẹ̀gbẹ̀dẹ̀ jáde ṣe oríṣiríṣi that one is allowed this is not i'm not this is not first time i've been bullied but if you bully me oh, tó bá fara pamọ́ sí mi kan bó bá ṣe treat mi lọ́lọ́run ṣe máa treat ẹ wà láìtàláì bó o bá ṣe treat mi lọ́lọ́run ṣe máa treat ẹ bẹ́ẹ̀ ni bó o bá ṣe treat èmi Bọ́lá àti Adébùkọ́lá Sarah tolúwa ni mí olúwa rẹ̀ mẹ́lẹ́kún olọ́mọ tí ọlọ́run ṣe fún mi èmi Bọ́lá Fọláṣẹ tó o bá ṣe treat mi o lọ́lọ́run ṣe máa treat ẹ so if you don't treat me bad i mean don't treat if you don't treat me well don't treat me bad because I don't treat anybody bad torí tó bá wọ̀ mí ń jà títí títí sì ti bá wá tọwọ́ bọ ẹnu tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bọ́n tó bá láti máa ń ṣe nìyẹn o bọ́n yìí máa ń ṣe nìyẹn ìwọ tẹ ẹ play gbogbo nonsense play yẹn ẹ lọ tọwọ́ ọmọ yín bá aṣọ ó ti yé torí èyàn ò kì í ṣe dáadáa fún yàn tó kẹ́ wá máa tún sọ pé kẹfẹ́ fojú ẹ̀ gbolẹ̀ ní ẹni tí èmi ṣe ọmọ tó pè mí tí ìyálàjẹ mi ìmọ̀ ìyálàjẹ mi mọ bàbá ńlá bàbẹ́ mi ìmọ̀ ìrandíran ẹ̀rí ó pè mí pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan lẹ́sẹ̀kẹsẹ̀ mo wà lójú oorun ni mo ń lọ bí iṣẹ́ mo dẹ̀ ní sìn o ó ṣe pè mí yẹn I will come out now to you kí ni mo ti ṣe tó jẹ́ṣẹ̀ ó dẹ̀ wọlé wá torí pé mo ti gbé àkáǹtì ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀yin jó lórí burúkú kan tẹ́lẹ̀ pé wà áfítà mi ẹ̀dẹ̀ wá dúró ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ níṣẹ́ sí mi nìyẹn ó wọlé wá bẹ̀rẹ̀ sí ń pòtì ọ̀rọ̀ ẹnìkan sẹ́nu you want me to go talking for some idiot pastor kan kí ló kan ayé mi àwọn tá a ṣoore fún wọn ò mọ̀ kí lẹ́fẹ́ kí n máa ṣoore táwọn èèyàn mọ̀ fún tí bá dẹ̀ ṣoore fún ẹ tó bá ti mọ̀ tó bá máa padà wá mo máa ṣe bí fún ẹni kò torí kò sẹ́ni tí ò níbi nínú ibi tí mo dẹ̀ ní máa ṣe náà ni pé màá sọ̀rọ̀ fún ẹ ọ̀rọ̀ tí kún gbọ́ tẹ́tí ẹ̀ di mo máa sọ fún ẹ màá sọ̀rọ̀ fún ẹ in tó respect láyé ẹ̀ wá gbọ́ tó bá dẹ̀ ti gbọ́ ló bá tán màá dẹ̀ ní kó ṣe wọ́ọ̀sì ẹ tó bá dẹ̀ ti pààyàn tó kó jẹ́ tó bá dẹ̀ ti pààyàn tó wà lè sọ pé ìyá láyé ẹ ló pa àjẹpẹ́ ọmọ àlè ní ẹ so mo dẹ̀ máa fẹ́ kéwòn ṣe bí ọmọ kọ́ so tí n bá ti gbé ìyàgbá tó bá ti gbé ìyàgbá lẹ̀ má gbàgbé o tí n bá dé fún ẹ ó máa bá di o so fi mí lọ́rùn lẹ̀ mi ò bá tèèyàn jẹ́ kò sẹ́ni tó lè bá tèmi jẹ́ wọ́n ti tọ́ṣọ̀ mi nílùú Quebec ní gbogbo ìdíwọ́ Canada wọ́n tọ́ṣọ̀ mi kò sí nǹkan tó wọ́n ṣe fún mi tán lórí pé for what kí ni mo ṣe I have my spirit I have my soul I support whoever I like and I do whatever I directed whatever anybody tí bá wà directed sí tọ́lọ́ bá darí mi sí torí èmi kan kọ́kọ́ ni mo ń lo ara mi ọlọ́run ni. dé ìjókòó jẹ́jẹ́ abuse me you are free you think that I see millions of people abusing me did I answer them okay who cares because oyin kan tẹ́mi bí tẹ́mi fojú sí ni mo fojú mi sí. nonsense. ẹjọ́ Lagos state ẹ má gbàgbé òbí tí a dárúkọ fún yín yẹn wọ́n ní omi bẹ̀yẹ̀ wọn àwọn tray yẹn wọ́n ní wọ́n fi block ojú pópó bẹ̀ so wọ́n ní wọ́n block bẹ̀. wọ́n ní wọ́n block ojú bẹ̀ yẹn so bó ṣe block ẹ̀ báyìí ó wá affect other street gbogbo àdúgbò yẹn it's uh, actually wọ́n ní kó wọ́n lè sùn mọ́tòjò bá ti rọ̀ báyìí pé erosion yẹn ó bad gan omi ń gbé wọn lọ ńbẹ̀ wọ́n ṣáà sọ tó irú kan bẹ́ẹ̀ náà ń sìn mi ò mà dúgbò yẹrí mi mọ̀bẹ̀ mi gbé ńbẹ̀ bọ̀tá ti jáde ń sìn wọn ra dátà fún mi ó ti yé ta bá ṣe ìyẹn náà tán àbí ibi mo ṣe ń sìn ẹ̀yẹ́ bọ́ ṣe sọ fún mi sì mo lè wé ìfẹ́ náà kí ló kàn mí kí ló kàn ayé mi kí ló kàn mí ẹlòmíì tí wọn bá fún lóko jáde lórí láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó wà lórí fẹ́ẹ̀dẹ̀ náà ti máa sọ pé Auto you are you are a fool you have to make money I make money but I don't want to make money that will destroy other people's life mommy help me please help you for what help you for kíni kí ló fẹ́ help ẹ fún wọn ò tí ì pin mi lówó bí kí n pin fún ẹ just tell me what you are. the kind of help àtẹ̀yìn you, máa man said kìíní sí mi ẹ máa sọ pé please we want to come to Canada mi ìṣe embassy. ó ti yé yín tó ti yé yín bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ máa just pé eh, you want place uh, somebody want to need place to stay hotel kan ní bíbà mi ìrànú B&B ó ti yé yín tí bá ti rán B&B màá sọ fún yín my house is not B&B it's not, it's not a place that táwọn ìdun o àti àti kòkòrò àti iye ṣíṣe o tán máa wá tán máa kàn sọ pé i want accommodation and then ó ti yẹ yín mẹ́yẹn tó bá ti gba visa ìwọ tó bá ti rówó gba visa ó yẹ kó rówó ra accommodation àbí kó rówó ra hotel ó ti yé gbàtẹ́mi lọ sílùú òyìnbó bó tẹ̀ pé mo ò ṣe gbogbo oore tẹ́mi ṣe fún àwọn èèyàn mo ò ṣe fẹ́mi ọlọ́run kàn dá ẹ̀mí bẹ́ẹ̀ ni o ti ṣe stop calling me. tó bá ti lè fún mi tí ó pé ìwọ náà lọ́jọ́ kan náà tí n bá ń ṣe ṣáàtì sí kẹsẹ̀ sọ pé ẹ̀dà síbẹ̀ o fún mi ní star o kẹfún mi náà wọn ò ní fún mi o wọn máa sọ pé ẹ we just need help ṣé mi jọ lọ́run ni àbúgbà tẹ́mi bá béèrè fún help yẹn mo ti send account number mi fún many people wọn ò fún mi wọn ò fún mi wọn dẹ̀ ní lọ́wọ́ owó nàìjíríà gbọ́ tó wà lọ́wọ́ wọn so owó ṣòwò nàìjíríà wà lọ́wọ́ mi nàbọ́n kó pamọ́ sí mi lọ́wọ́ pé kí wọ́n máa ha fún yín imu tó bá bèrè àdúrà gan tó bá bèrè àdúrà lọ́wọ́ mi gan mi ní fún ẹ àfi tó bá rí pé mo rí pé ó ń ṣe nǹkan tó dáa tá a rè pé bóyá o fẹ́ ṣe dáadáa pọ̀ kó kọ̀ máa bèrè kó kọ̀ máa bèrè èmi jẹ́ ni ọwọ́ ọlọ́run náà ti náà ń bèrè tá a kò sí jọ̀ta ní nàìjíríà ni. so ẹ jọ̀ọ́ àwọn gọ́vnà of Lagos State e torí ọlọ́run e ba wa attend sí area yẹn wọ́n ní pé òjò yẹn pé train yẹn bóyá ó wà abandon bóyá ìwọ̀n tó ti bàjẹ́ wọ́n ṣàlò block bẹ̀ so be yẹn wà erosion gbé wọn lọ́nbẹ̀ o that's what they said pẹjọ ẹ bá wa attend sí kí omiyé gbé wọn lọ mọ́ ṣe mọ̀ pé gọvnọ àmì gbogbo ìjọba náà tó bá ṣe wọ́n gbé wọn sílẹ̀ torí àwọn aráàlú wọn ni wọ́n wọ́n you are been government here. you are there for their for your citizen so for your state so ẹjọ sir and I trust Sanwó-Olu and other people also is active person so he want Lagos to be the best because it has been in record as actually that Lagos first and some states in Nigeria Lagos lead other states in Nigeria follow mi lè sọ ẹni tó lead know. Lagos at Abuja so Lagos follow and again we thank God for yesterday all the people tí aṣíwájú àwọn tá a ti rò pé aṣíwájú máa kọ́kọ́ mú àṣẹ àṣẹ adviser wọ̀nyẹn ẹ má jẹ́ ká ti sọ̀rọ̀ náà ó ti yé yín mẹ́rin so but the first advisor, we thank God for his for her life her excellency that's the ìyàwó one àwọn gangan ni first àwọn ni overall adviser bó ṣe wà yẹn bẹ́ẹ̀ ni overall adviser àwọn ni ìyàwó wọn jẹ́ ni ìyàwó aṣáájú jẹ́ overall adviser ni. Hmm. what do what this person has said I should help him now because mo ti sọ pé tó bá ti di Friday màá fún ọ lówó ṣé fún mínísítà ni àbí kí lè fi pọ́n mi lé tẹ́ bá wo àwọn tó béèrè owó yẹn wọn share facebook ẹ rí go and share it share my page tó tó àwọn tó ń ṣe dáadáa fún yọ̀gbọ́n wọn ń yọ̀yàn lẹ́nu they just be acting ẹlòmíì gan ó lówó jù ẹ lọ a máa béèrè owó lọ́wọ́ ẹ ẹlòmíì wà comfortable jù ẹ lọ a máa béèrè fún little comfort ẹ kó tún kó tún sabotage ẹ fóun you understand me so Nigeria are fond of that nàìjíjọba ti dé hope is here hope hope ti dé so nítorí bá ti jẹ́ Nigeria ló wà hope ti dé ìwọ tó máa wà ní bolo wà ẹnìkan náà send message mi lánàá olóòrùn wà ní ibo nínú ìlú wo náà sọ pé mo lọ rí tẹ́lẹ̀ yẹn tí mi ò dẹ̀ débẹ̀ rí kí lorúkọ ẹ̀ ìlú Gaddafi kí lorúkọ ẹ̀ olóòrùn wà bẹ́ẹ̀ kémi wẹ́ẹ̀pù fẹ́ wá Canada tí mo ṣiṣẹ́ lẹ́mbàsì ni àmọ́ sọ pé ńgbà tí mo wà Canada tí mo kàn ń gbé Canada ni in fact ni mo wá ṣe ní bíbá so mi ìṣiṣẹ́ lẹ́mbàsì mi ìṣiná àwọn consulars mi represent kí ló dé tẹ́ máa máa bèrè kí wọ́n ṣe visa fún yín ṣé mo sọ fún yín pé mo ń ṣe visa ni àbí mo jẹ́ trafficker mi ò ń ṣe trafficker ẹ lọ wo àwọn tó bá ń ṣe kinní fún yín èmi ò sínú wọn please excuse me ẹjọ́ wẹ́wẹ́ ẹjọ́ ká máa rojọ́ kọ́tà dọ̀tí ní òde i no dey for for that o please just to leave nigeria please ma ara nǹkan tí mo ń sọ nìyẹn you want to leave nigeria what is my business with that okay libya okay you want to leave nigeria if you want to leave nigeria leave now ṣé mi ṣe visa ni àbí ṣé mo ń ṣe passport ni àbí mo jẹ́ ṣé immigration ló máa ń ṣe passport lọ sí immigration office kó gba visa ẹ kó gba passport náà ìlú tó bá dẹ̀ fẹ́ lọ kó lọ tender ẹ̀ síbẹ̀ kó lọ ṣe nǹkan tó bá fẹ́ ṣe èwo tèmi why you want you are informing me tó bá dẹ̀ ti ń lọ tó wá ti kó kó gbogbo document ẹ̀ dání kó dẹ̀ bá ọlọ́run sọ̀rọ̀ ó ti tán èwo wà ń tèmi ṣé wọ́n ní ṣé èwo ní kókó consult mi consult mi kó tó di pé o fẹ́ lọ gba visa so tell me what do you want me to do about the visa tó fẹ́ gbà àbọ̀kọ̀ máa sọ pé go and talk to her don't disturb my phone because ẹjọ́ òṣì ẹjọ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ yẹn ó máa ń block fóònù yẹn kẹ́ ẹ send message you don't know that it used to disturb people's memory ni gbogbo fóònù mi báyìí tí n bá fẹ́ wọ̀ bẹ́ẹ̀ nígbà mi ó lè sọ pé it's just full tí n bá lọ máa wò máa wo gbogbo message òṣì kan tó máa send tí ò mú jáde ẹjọ́ ẹjọ́ tí ò bá ti mú owó wọlé tí ò mú owó jáde ẹ torí ọlọ́run ẹ torí ọlọ́run àwọn tá a ń plead fún gan wọn orí wọn ò wúrí kan sọ pé owó rèé ò gbà o ba wa fowó ilé yìí ṣe kiri kan fún ẹ wọn ò fún ẹ ẹ̀yin ẹ tí wọ́n máa yọ ẹ̀yin wèrèwèrè tí wọ́n kiri lórí kiri ẹ má sabotage peace mi o ti gbọ́ tọ́ bá dẹ̀ bèrè tán náà máa sọ pé wọ́n lọ sílùú òyìnbó wọn ò rí kan mú wọ wọn ò lọ bó ṣe lọ bó ṣe ni gbàtà àmọ́ lè jà tá a lè lè gbébọn tá a lè jalè ṣé fẹ́ kí n lọ jalè mi mi ò jalè nítorí ọmọ mi iṣẹ́ ló ń ṣe tó bá lọ bí iṣẹ́ tó bá fẹ́mi náà ṣe máa lọ ṣe tó bá lọ bí iṣẹ́ tọmọ bá kúrò ní square rẹ̀ easy ni ẹ̀yin mélòó tẹ bá kò ní skul tẹ bá lọ skul yẹn bóde yẹ pé wọn ò ní kọ́ yín bí títí bí náà tíṣà yẹn mi ìfẹ́ pé nàìjíríà ò dáa o bọ̀ tíṣà gan kò ní kọ́ yín bí títí bí tí wọ́n máa tẹ̀sọ́ mọ́ wọn bíi pé yunifásitì wọn wà gbogbo ìwé tọmọ mi kà báyìí bí àwọn tó ń lọ yunifásitì nàìjíríà sọlá àgànbà tó wà yunifásitì kò ní ìwé yẹn tọ́wọ́dẹ̀ tọmọ yẹn bá tún dé láti skul ó máa tún lọ bíṣẹ́ ni ọmọ yẹn lẹ́sẹ̀ kẹsàn ló máa tún lọ bíṣẹ́ ẹ̀yin tẹ bá dé láti skul ẹ mọ́ máa ṣeré kiri ẹ mọ́ máa gbá bọ́ọ̀lù ní mo ní kò sáyè ní moscow kò sí àyè eré ń bí ẹ̀dẹ̀ máa máa béèrè lọ́wọ́ mi gbogbo owó tọmọ yẹn ń ṣe náà majority of the time most of the time màá gbà màá san màá máa ní tọrọ owó lọ́wọ́ mi ni ẹ máa help mi o ẹ help mi o ẹ wúlò ọmọ tí o bá ti wúlò tí o ní kọ̀ọ̀kan tó fẹ́ ọ̀fà gan torí tó bá ń pick àwọn èèyàn gan from scratch scratch scratch majority of the day wọn kì í mọ́rẹ́ wọn kì í mọ́rẹ́ ẹni tí o bá ti dóore wò tí o ti dà ọ láwò tó bá ṣoore fún ọ máa fẹ́ ọba tó kọ́ mẹ́tì ẹni kó pa kó fa gọ́mẹ̀tì ẹ̀yà sọnù fẹ́rẹ̀pẹ̀rẹ̀ bí aṣọ wèrè irú star tí mo sọ pé kán fún mi kọ́ yẹn ṣé star nìyẹn ó gbọ́ pé we can support this page with star is it, I tell you I'm telling you is that the kind of star I say you should give it to me what about of star is that me do ada mo dá padà fún ẹ back to sender star tó máa tẹ̀ tẹ orí kìíní tẹ during this chat you can support my page with star ó ní kò tẹ̀ tẹ orí ẹ̀ ó máa gbé lọ síbi tó máa ti kó máa tó máa ti ra star kò dẹ̀ wọ́n. Only five dollar wà Only one dollar gan wà ń you cannot give anything you just be collecting kí ló dé ṣé mi jẹ́ agbọ́nmágbẹ́ni àbí mo wá láti pẹ̀rú kí ló fòṣì gan don't ask me mo ti sọ lánàá yẹn pé mo máa fún yín lówó nìyẹn tó bá di friday but me, me i'm not giving because me ti battery ti rí ṣéèyàn máa ń jẹun mi lọ́sẹ̀ ìgan mi ti lọ bí iṣẹ́ mi ti lọ bíṣẹ́ lọ́jọ́ kan mi ti pa owó ní ọ̀sẹ̀ yìí ẹ̀dẹ̀ mi pé tá a bá ṣe gan àjẹ́ kí ló dé látijọ́ ẹ̀ mo wà níbí by five years ni gbogbo tí mo nínà bíbà èmi mo kọ́kọ́ fúnyàn lórí lórí Facebook yìí ọmọ ìjẹ̀bú mo ra mọ́tò owó tí mo kọ́kọ́ pa bọ́lá ṣe fún mi ní instruction pé go and collect and buy this nígbà kóbì yẹn mo gbé àbírọ́ mo pa bàlúrò ni mo gbé mọ́tò yẹn fún tó tó tó tó gbé fún ọmọ náà láti ìjẹ̀bú ìjẹ̀bú àgọ́wòye ṣé àgọ́wòye ni àbí ìjẹ̀bú yes àgọ́wòye náà ni lọ́mọ yẹn náà gbé mọ́tò fún mo fún mọ́tò tọrẹ lórí bíbà ẹ ẹ ní orí yín ò ní wúrú rí ń jẹ́ ọ̀kan kẹsí pé ẹ fẹ́ fún yàn ń sà bẹ́ẹ̀ náà la máa pín owó pín owó mí wọ́n tó torí ẹ̀ sọ pé à tí bọ́lá ọmọ dé tí obìnrin ti rówó tó ń fún wọn bíbà ẹ̀yin ò ní orí yín ò ní wú ẹ̀kan máa oníbàárà yín kẹ̀dẹ̀dẹ̀ ẹ̀ ń kọ́lé ẹ̀ kọ́lé tó bá yá sí i a máa ní ẹ̀jẹ̀ torí ọlọ́run don't let me be mad with you I'm, I'm joking now, but I, I'm serious. If you want business, you want to buy car, not to pay the master. How much is this car? Serious person. Olórí rẹ̀ mi ò fẹ́ kó yọ ko ko lórí burúkú jọ. Ko lórí rẹ̀ gan, ko olórí ẹjọ́ ẹ torí Ọlọ́run. Kí ló dé? Eléyìí ko mi. Excuse me ma o, help me o. Iti ma jẹ́ pé mo yari mọ́ yẹn lọ́wọ́. Wọ́n ti fẹ́ plan fún mi náà. Ìyóbìnrin yẹn jáde ńjọ́ yẹn nígbà tí mo ti wá jáde, tí mo ti wá ṣàlàyé ọ̀rọ̀ yẹn ó fẹ́ wọ̀ mọ́ mi lọ́wọ́ ni do you know what i want to tell you about the lady tí mo sọ pé ọmọ tó lòun gba canada visa tó tuntun lòun bọ̀ nílé mi tán ní help ẹ pé kò sọ pé wọ́n fẹ́ kí accommodate mo ti accept at least tó bá wà o ó contribute sí owó lé of course of course tó máa ọmọ tí ò ń ṣe minor tí ò ń ṣe pé bóyá fẹ́ lọ sí tó bá fẹ́ lọ gan i'm not taking anybody kan tó bá fẹ́ lọ school tí ò lówó ilé san tó bá jẹ́ pé ó sanwó ilé sí pé òkè ẹ má bá mi lọ wọ ọmọ yẹn o ó wà ní square ẹ jẹ́ bá mi lọ wò ó ẹ má bá mi lọ ẹ jẹ́ guardian fún it's another thing but o ò ní lówó you just want to carry your liability and trouble and hang on your neck wọ́n sọ fún mi bọ́rùn gbèsè mu ní àbọ̀rùn ìyà mi ò lórí ìyà mi lọ́rùn mi láṣọ wè mi láṣọ ìyà lára má máa hang ìṣòro yín ẹ máa já ìṣòro yín kẹfẹ́ máa hábi tẹ máa hang hang ẹ̀ sí ah nonsense nìyẹn mẹ́rin. gbà tí mo sọ̀rọ̀ yẹn ọjọ́ tí mo ti sọ̀rọ̀ ń jọ yẹn tí mo ti jáde tí mo wá sọ yẹn ó wọ̀ ọmọ mi lọ́wọ́ ni ọwọ́ ọmọ mi lọ́wọ́ ni bàbá ìsìn sọ fún mi i'm not poor i'm not poor mo ní ṣé mo lo poor ni tó bá rí ìṣìkìlólé tó wá ń béèrè fún assistant pé olóò lówó to fẹ́ fi sanwó ilé ní Canada tó bá fẹ́ gbalé yẹ̀bọ̀ tó bá máa sanwó nínú ilé ẹ̀kiri kọ̀kiri kan ṣé tó bá lọ gbalé náà ṣé kò ní ra nǹkan sínú ilé ni àbí kò ní ṣèbí ẹni tó bá fẹ́ pé tí ẹni tó bá tó yà lákàrà tí ó bá tó ọmọ ń bọ́ ojú bá ń pè yà lákàrà ìwọ tó wá béèrè fún assistant bò wá tẹ́ pé pé mo ṣàlàyé ń bìgínì To bá ti jẹ́ ìyẹn o kò ń ṣe iye tó bá san tó bá jẹ́ pé ó fẹ́ san eight hundred nínú o a lè ní kó san áàfù ẹ o tó tán ṣé kí wá ní kébì wá jókòó kébì wá kébì wá nísìn kébì kó o mà tó wá yá kò sówó ó tó wá mo tó wá dẹni tó tún bá ń solicit fún owó lórí kinní mo bá yín tán ni ìbàdàn tó ń gbé ẹni tó ń ṣe iṣẹ́ yẹn wà ń bàdàn tó máa yẹ̀ pèèyàn kí lorúkọ ẹ̀ àgídìgbò mo sọ mo ní àbúrò àlọ́sọ́dọ̀ àgídìgbò kí lórí yọmí àmì sá lọ síbẹ̀ kó ló gba físà wò léèyàn kí ní fún ẹ bà wá lọ síbẹ̀ èwo ń tèmi tèmi wà ní Canada tó yẹ pé kó gbogbo kó kó wọlé àkáǹtì àwọn Canada tó yẹ pé bí pé kó o ṣiṣẹ́ kó má rí ojú tó pé wọ́n máa ń fún yàn ní nílò la fẹ́ sọ̀gùn wọn ó wọ ọmọ mi lọ́wọ́ nígbà tí mo ti lè jáde wá tí mo ti notice ọwọ́ ráúdà rárá yẹn ó wọ mi lọ́wọ́ ni àwọn girls tó máa ń lò Facebook yẹn àtàwọn wèrè wọn tí mo àwọn tó ìṣètìjọ́sí náà ló tó wà ń bẹ àtàwọn ọmọ celebrity kan ìwọ tó wà lórí tó ní ìwọ gbogbo ẹ̀yin girls tẹ́ ń ṣe bí olórí burúkú àtẹ́ntẹ́ wà lọ́ndà tẹ́ wà ní ọ́ndà anyway mo ń bọ̀ mi ti dé gbogbo yín tí mo wá ní mo fẹ́ ṣe nǹkan mo máa ṣe ó kàn máa ní appropriate i mean appropriate time ni so if i want to forget about it you will cause it if I, and if i want to do it still do it you will still cause it alright if i want to come if if you want me to be on it to forget about it you be the one to cause it all those people tí mo ní mo fẹ́ mo fẹ́ dárúkọ yín ni those of you behind it nígbà yẹn tó ń bẹ́ẹ̀ ni àtẹ̀yìntẹ́ ẹ̀rọ pé <laughs> ẹjọ́ anyway ṣá mo ti ẹ̀dúpẹ́ fún aṣáájú ẹ rí i pé gbogbo wọn gbójú sẹ́gbẹ̀ẹ́ ẹ rí i pé wọn gbójú sẹ́gbẹ̀ẹ́ ni wọ́n gbọ́n ọ̀wọ́ kán ẹ rí i pé wọ́n gbójú sẹ́gbẹ̀ẹ́ lónìí ni pàtó yan àwọn leaders yẹn àmì àwọn àwọn advisers yẹn àwọn kan tí máa máa retí ọmọ wọn àwọn náà adviser wò lè wo àwọn ìkà. E ó ti yé bẹ́ẹ̀ wọ́n gbójú ni wọ́n gbójú fún wọn ni pé má wojú ṣe ìwọ náà gbójú sẹ́gbẹ̀ẹ́ wọ́n ṣe báyìí wọ́n dẹ̀ gbójú sẹ́gbẹ̀ẹ́ don't look at their side gbójú sẹ́gbẹ̀ẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ wicked souls. èmi jẹ́ ẹni tí àbí mo bá ń gbowó nàìjíríà tó jẹ́ pé máa fi ẹnìkan ọmọ sukùl kan sẹ́ẹ̀tì mi bí mo ṣe sọ́yìn àìlówà wò ó wọ́n bá ti lọ kó sáà aṣọ wèrè kan wọ́n fẹ́ búlé ọmọ tó wà níbí tí ma I should be bold that my daughter come from tó bá rẹ̀ ń gbà mí báyìí máa sọ fún gbọ́ tó bá rẹ̀ ọmọ ìmàní àbí wàá sọ fún ọ pé kán nínú when you cancel it it's possible next week wọ́n máa fún ẹ níṣẹ́ tó bá rẹ̀ báyìí á lọ bí ṣé wọ́n dẹ̀ ń ṣe exam wọ́n ṣe exam àwọn exam wọn gẹ̀dẹ̀rẹ̀ ó lè kú iṣẹ́ ni wọ́n máa tó bá ti wọ school báyìí wọ́n máa ṣiṣẹ́ throughout ni no break. á tún kúrò mẹ́ta lọ bí iṣẹ́ iṣẹ́ yẹn owó yẹn lè fẹ́ kí n máa sì jọ́ kí n máa kún fún yín you are wicked o wà láìtàlà you are very wicked ẹni yẹn tó wá ń ṣe pé eh, you be disgraced out of Canada èmi bọ́lá <laughs> ibi tá a bá dé tán bá kọ̀ ọ́ ní ká gbẹ̀sẹ̀ wá síbi ọlọ́run elédìmọ̀ rẹ̀ gbọ́ bí mo ṣe wà ìlú míì fẹ́ ìlú míì mi ò fẹ́ dẹnu ìlú ìlú wish kò jẹ́ bẹ́ẹ̀ ni mo wà ìlú míì wà tí olórí ìlú wọn ń wò mí báyìí ó lè má wò mí sìn tó fẹ́ kí wish pé kó jẹ́ kí n wà ní kí n wà kó jẹ́ ìlú wọn ni mo wà bẹ́ẹ̀ ni mo sọ no be small thing nonsense. Daddy, mommy, mi jẹ́ máa lọ if you want to ìwọ tó sọ pé o fẹ́ Nigeria wọ́n ní nàìjíríà máa dàbọ̀ tó bá ìfẹ́ kúrò náà ó lè kúrò náà lọ gba visa lọ gba passport wẹ kó dẹ̀ ìwọ ló mọ̀lú tó fẹ́ lọ ṣé o ti gbọ́ tẹ bá dẹ̀ fẹ́ máa sì fún advice mi you pay money to my paper or to my bank account before seeking advance because bí nǹkan lè máa sọ̀rọ̀ kí nǹkan máa wé saliva mi téèyàn torí téèyàn bá rojọ́ jù gan pàápàá ó lè fún yàn lápá tẹ́ńṣọ́ apá tẹ́ńṣọ́ tí mi ò ní nítorí ara mi mi ì lè nítorí èèyàn wàá kàn máa ṣiṣẹ́ Nigeria ready to use you and dump you sígbó gbogbo àtọmọdé àtàgbà wọn báyìí kó use èèyàn ní use as dump nonsense tó bá dẹ̀ jẹ́ torí òótọ́ ọ̀rọ̀ tàbá ọba ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín i'm a nice person tí bá ní owó tájẹsẹ́kù bá wà why not ẹjọ́ yóò yọ mí lẹ́nu mọ́. So Lagos is the best in Nigeria in state in Nigeria at least bá ṣe mọ̀ nìyẹn. She says, ṣé mi jẹ́ mo post kìíní mi? I posted this twice. Wow. Okay, somebody shares. Thank you, Jare you can abuse person person ẹ̀rí bẹ́ẹ̀ ṣe bú aṣíwájú gbà yẹn wá náà bú wọn torí nǹkan tó ń ṣe fún mi nínú táwọn oró ah mo láìka aṣíwájú gbogbo àwọn tí adárúkọ yẹn wọn ò forúkọ wọn sí ah mo ti wá sí ah ṣé ẹ ti aṣíwájú ọmọ olódò dẹ fúnra ara wọn fúnra ara ẹ wọn ò fẹ́ níwọ̀n nìyẹn yìí mo sọ fún yín ẹ ṣọ́ra yín o tún dárúkọ yín tó bá ti fẹ́ kọ̀sídà yín wá ṣe báyìí fún yín o mo sọ fún yín sí i <laughs> ọmọ olódòdó ẹ̀rọ ṣé àwọn <laughs> adviser yẹn ṣé ó ti pé ṣé ó ti pé sà <laughs> Facebook adviser làwa ṣá mọ́tò lè mí ta o hmm. àpótí ẹ̀rí àpótí ẹ̀rí tó wọ Nàìjíríà tí ilé ilé Nàìjíríà tó bẹ̀rẹ̀ sí lé sí tó bẹ̀rẹ̀ sí dé ní gbogbo kan bẹ̀rẹ̀ sí change sákẹ̀ change gbogbo ẹ̀ ló jẹ́ kiri àpótí ẹ̀rí wọlé èméjì ó dọ́mù gbogbo nǹkan change ní àpótí ẹ̀rí gorí àléfà gbogbo nǹkan ṣe kiri ó yí padà sí rere ọkọ̀ ìyálàjà wọn ó mi ìfẹ́ sọ̀rọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn ní we love yẹn oh god mi ìfẹ́ sọ̀rọ̀ torí pé ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ṣùgbọ́n ó ṣàtì ó ti ṣe ó ṣe kíni ó ti yé mi. Ah! Ah! àwọn èèyàn àwọn èèyàn sọ̀rọ̀ àwọn dàkíkà ni wọ́n kárí wọlé wọ́n gbóyún tẹ̀sí display kìíní travalisi àti gbogbo tẹ̀ display gbogbo resort gbogbo nǹkan tẹ̀ ṣe ah! ẹ máa sọ táàsì sẹ́ àwa náà rẹ́dì tá a bá ti ní company tá a bá ti bẹ̀ business mi bá ti wà á tì padà a ready láti sọ tax of course <laughs> tax player ni e, iṣẹ́ tí mo ṣe last week was two hours, I mean sixty hours that is eight hours méjì and they supposed to pay maybe twenty-five that's supposed to be five hundred and ten or twenty dollars wọ́n dẹ̀ fún mi ní three fifty wọ́n yọ one fifty bẹ́ẹ̀ mo tí wọ́n ti yọ táàsì àti gbogbo nǹkan tí wọ́n ní láti yọ ẹ ti wọ́n pín sí mẹ́ta mẹ́ ó ti yẹ yín wọ́n pín sí wọ́n kó ìdá kan wọ́n kó ìdá méjì fún mi so every time tí bá ṣiṣẹ́ mo sọ tax ó ti yé bẹ́yẹn àtẹ̀yìn kan tẹ́ bá ní wọ́n fún yín lówó ẹ̀sán tax tó bá fún yín lówó ọjọ́ tí federal government fún wa lówó ń gbà covid tó tún fi assist gbogbo òun yẹn ibi ìbàdàn ni wọ́n tún yọ tax mẹ́ ẹ máa tún sọ tax owó tó bá dàṣì mí lówó ní ìlú òyìnbó mẹ́ gbogbo ẹ̀ pátá náà máa ní ká ṣàlàyé bó ṣe jẹ́ ó ti yé ìyẹn bó ṣe jẹ́ o ẹ ṣe èmi fẹ́ máa fi lè ṣe màá tún padà wá ẹni bá dé ọmọ àdé nìkan náà là ní dé bá téèyàn bá ń fún ẹ wọn ní tòkè tó bá dàgbọ́ máa ń mú ọmọ ẹ téèyàn bá ń fún ẹ lójoojúmọ́ má kàn joyè gbígbà òkè lọ́wọ́ afúnni máa ń gbé ó dáa kéèyàn máa ṣe dáadáa mo ṣe dáadáa fún ẹ̀yàn bọ̀ tẹ́yìn náà ètò àìkẹ́ ṣe dáadáa. Hi madam I have been listening to you your life broadcast eh? it is cool and you are saying the truth okay. don't worry you know what if i just tí n bá ti okay tí n bá give má kàn surprise yín ni i will give but in tẹ́mi kan bá nílò owó torí lè ní báyìí Oh, two hours tí mo ṣe ọjọ́ méjì tí oh, phone. yẹn owó fóònù i got to pay today The n bá san lónìí èní ni mo bẹ̀ wọ́n dá ó yẹ kí last week àbí two weeks ago mo bẹ̀ wọ́n pé kán fún mi títí di week yìí ni òun ni máa settle á fáwọn èèyàn ló wá ṣe dáadáa fáwọn èèyàn níjọ́ ẹ̀ mo ti ń béèrè fún owó ilé lọ́dọ̀ tẹ́lá tí ò tí owó ilé ò tí rẹ̀ di pé kó fún mi lówó kí n fún obìnrin yẹn wọ́n á dẹ̀ máa yín mú ni pé wọ́n máa ń tàn jẹ ní irú nonsense wo ni what kind of place that. ẹnìkan ní ó ní i love your front mama ìyá ẹ̀ ò ní front ni iwájú tí ìyá ẹ̀ dojúkọ kò da? ẹ̀yìn ìyá ẹ̀ náà ò tún gbádùn go and love your ìyá front ìyá ẹ̀ same to you jàre happy friday taiwo yakubu ìwọ olórí burúkú olóhùn alẹ́ṣin ní kinní kan mí ìdárúkọ wèrè canada is weather canada is is a, we are in summer now it's very hot everybody is doing working like when i finish now i'm going to do my work i go and work you know it's good tó bá tún jẹ́ pé bóyá káàdì wà òkè gan sìn á tún ṣeré lọ sínú mọ́ ẹ mọ orúkọ bẹ́ẹ̀ á ṣeré lọ nínú mọ́ á lọ wọ́ọ̀kì nínú mọ́ bàtà tó bá máa wọ́ọ̀kì báyìí ó lè wọ ó lè rìn nínú mọ́ láti àárọ̀ dalẹ́ wàá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn láàárọ̀ tó bá ti ṣí báyìí títí alẹ́ tó bá máa délé báyìí ó máa rẹ̀ ẹ́ ó ju pé kó ṣe tó bá fi aago kìíní kan tó máa ń sọ mítà àti oye exercise tó ṣe dé á sọ fún ẹ iye tó ti lose iye calorie tó lose a day happy happy weekend big mommy. Thank you. Don't worry. I promise you, if I want to do things, I will do it. Don't force me. Okay? I will do it. I'm not a stingy person. All right? Uh-huh. Because kàn sọ fún yín báyìí báyìí ni. Pé tí gbogbo ọbẹ̀ bá ti sọ, ti rówó Uh-huh. But kó kí n tó fún ẹ lówó gan kò sọ́bọ̀ ń dàn rè. Màá page mi, o share mi dada. O share mi, o follow, o dẹ̀ ń good comment. Torí ẹ lómi tó máa ṣépè fún tó máa bú ẹ̀mí ló máa tún lọ gbé aṣọ eégún wọ̀ ẹ̀kú àwa tó wá máa fi bá ẹ sọ̀rọ̀ a máa tún fi gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n máa pẹ̀ ń sòsò àti mógùn kò sọ́bọ̀ ń dọ̀rẹ́ o gbogbo ọbọ̀ súùtù gbogbo ọbọ̀ dọ̀rẹ́ ló ti ń wọ súùtù kódà wọ́n wá gbádá wọ́n dé fìlà gogoro sí okay this is your first time hearing me not really hot in okay Janet is not really hot in where bc bolonje bc no state wo bc it's not hot hot but at time it used to be hot hot at time everyone wà nù gbàmí báyìí weather yẹn á tún change you know it's a. ó máa ń change ní wẹ́dà yẹn lè wọ́ ọ̀tún gbà mí bọ̀ kò tutù mọ́ ṣá there is no how bó ṣe lè tutù tó tó yẹ pé ó máa wọ cardigan àbí tó wo wọ um, jacket so it's, it's not cold again but it's not. Mm-hmm. Is your dear? Okay, British Columbia. Okay, you are in British Columbia. Oh funny thing about my life i've never traveled. i traveled to ọ̀nà toronto i mean kìnìún Me, ṣá we kọjá eight hours to six hour drive mi ti lọ jìnnàjìnnà bẹ́ẹ̀ i don't know maybe if i have a new brand brand new car yeah brand brand new car because if i have a brand new new car like that i can travel by road and go travel I láì tí mọ́tò mi bá jẹ́ brand new ni mo sọ irú ẹ̀ so tèmi mi tiẹ̀ ní mọ́tò sí mọ́tò ọmọ mi ni mò ń lò I don't have a car I'm using my daughter's car and that's why it's good to be good nígbà mi tó bá yẹ pé mọ́tò tí mo fẹ́ fúnyàn ní second time yẹn nígbà bẹ́ẹ̀ dẹ̀ tó bá yẹ pé mo tún lọ fúnyàn níta ni bó ṣe bá máa wò mìíràn wọn kàn máa gbà lọ́wọ́ mi wọ́n máa ní ọ̀dẹ̀ lélẹ̀ ìṣòṣò ni bọ̀tẹ́ǹgọ̀pọ̀ ọmọ mi ni mo gba inspection láti fúngbà yẹn àti pé my I just made my daughter to be happy She's not driving it because she's driving but she I'm the one driving it but that time I just because he just love she just loves loves her father I just want to put smile on her face that's why. okay when you give that, they always want more <laughs> and funny thing is that tó any ní problem tó bá Ọlọ́run má jẹ́ kéèyàn ní problem you go and find out you, they be the one behind it I want to tó that that fún they be the one it surprised me that's one thing a bit I don't like about our country when you see when you going through problem go and find out the problem tó bá bẹ̀rẹ̀ investigate problem yẹn you notice that the people you are fed you are giving your sweat you are giving the money they are behind the problems so it at times it discourages you when you look at wa kọ́ máa wò pé gbogbo tí mo ti ṣe lọ́jọ́ kìíní àti ìbàjẹ́ ọlọ́run tó yọ mí mo lè mi ìbá wà lónìí you know so that attitude is very bad anyway we thank God for God um, báwo ni bọ́ọ̀ì tó sọ pé òun wà lẹ́wọ̀n yẹn násírì òkìkí bọ́ì tó lòun wà lẹ́wọ̀n yẹn ṣé o ti gba nọ́mbà ṣé o ti pè é pé kó o wojú ẹ̀ nà mo pé mo sọ fún ẹ o máa ṣe anẹ́kọ́tà dẹ̀fẹ́ máa ṣe a máa máa ṣe tójú ayé ta máa máa ráwọn èèyàn kó kàn ṣe ẹni tó ń fly kiri orí Facebook nìkan ọdún orí Facebook yẹn náà da because àwọn náà ló ń patronize page ẹ orí Facebook náà we are going to give you we are going to patronize you as we are patronizing our platform but the problem we also going to be doing to people ṣé o ti pé o ti pé i'm good ma do you, have you called the boy the one tó wà ní ọgbà ẹ̀wọ̀n tó lóun need the provision a máa ṣe nǹkan kan sí thank god my daughter she's not going to work today and she's not going to work tomorrow but um, luckily she'll be going to work on sunday my daughter last last ó máa lọ ọdún wọn ti fẹ́ gbọlódé very soon wọn máa gbọlódé wọ́n máa gbọ́dọ̀ tó bá lọ àmọ́ pé kò lọ sí school ní ọjọ́ kìíní wọ́n ti fẹ́ gba olùdó. èyí tó wà lẹ́wọ̀n yẹn check the boy have you called the boy yes but i have called no on video kí ló òyìnbó tó kọ yes ma but i have i have not okay you have not called on video call on video now. JB, you want to know, and you said you can also, I mean, can get the provision and go and give it to him there. If I want to do that's what I want. Not somebody that just want to collect my money and be using it to smoke. To smoke and be jẹ gbogbo àwọn kí lorúkọ kan náà máa pomi gọ́tà pọ̀ mọ́ kinní kan. Because some people also to máa ń pomi gọ́tà pọ̀ yẹn. Wọn náà máa Facebook káàkiri. Àtàwọn tó máa ń ṣe yahoo yahoo tó máa sọ come and meet us we are doing oru oògùn owó ọ̀wọ́n ṣe rituals àwọn náà máa ń lọ lórí facebook dáadáa so i don't want people that will collect money and be using the money to wage war against you as well i love to come to canada and i'm a teacher and i can assist i can assist assist me for what bóyá lo mọ̀ pé ọmọ mi kan lè kọ́ ẹ ọmọ secondary school bíbá yóò máa kọ́ university mi ìsọ ti Toronto but Quebec yìí wọ́n máa ń fáwọn ọmọ oníṣẹ́ bíi pé wọ́n fẹ́ crash orí wọn ni wà láìtàláì wọn ò dẹ̀ ń kọ́ ọmọ ní ẹ̀kọ́ pé cut to pass amẹ́ríkà yìí sì wọ́n máa kọ́ ètò pass ni kò sí ọmọ tó máa ń ní carry over ní amẹ́ríkà wọn ò ní carry over láìpẹ́ wọ́n máa repeat wọ́n á kọ́ ẹ̀mí kọ́ sọmọ yẹn bá lò repeat lásán the teacher will be query kì í ṣe àwọn ìlú máa wà query bíbà àwọn teacher lọ̀gá àwọn sílẹ̀ ni wọ́n produce Nàìjíríà lọ. òkè apá yóò ní kàmí àmì ò àtẹ̀yìn náà so check it call the guy on Facebook on the camera so uh, today I will see what I will do you understand me I will see what I will do today ilẹ̀ òtí ìṣù I will see what I will do before today so iye tó bá ti wà a máa fún wa lọ wà ra provision fún mo náà wọ mọ́tò àwọn kan tó bá fẹ́ lè ṣe mọ́ I will do it mi náà mo ní I have a lot of things to pay But I believe so much in God. But when things are okay, don't worry. Everything gonna be all right. Thank you very much. Bye for now. <clears throat>